àrẹ́bí sọ̀rọ̀ àmọ̀sọ́lá ẹni tọ́lọ̀ bá ti làmà jẹ́ tiẹ̀ fún wa lẹ́yìn tá a jọ kí ọwá ní títí táàdù máa kí ọwá yìí ṣá Allah rahman nínú ọgbà ìjẹ̀lẹ́tà fún ìkọlọ̀ ìjọba ní ìsúnmi a sì fún ilé pé àtúwáwà lójú ọ̀nà pé bóòlù àti ìṣe lòdì ayé títí ní dáàbò sọ fún wa pé yóò di àwọn ojú rí ọlọ́run ọba tó wá jẹ́ pé náà ní nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wá tó wà áfíà láti máa ń parí ọlọ́run láti kọ̀ọ̀tù rẹ̀ mọ́tò ìtọ́ mọ́tò kó orí ẹni kọ̀ọ̀kan wá ṣàlàyé ní tí à ń bá lọ àwọn àgbà àwọn orígun ìgbàgbọ́ tí ọjọ́ mẹ́fà ẹlẹ́kẹ̀fà náà ní adé ẹlẹ́kẹ̀fà yẹn o náà ní àǹtúmìnà bí kọ́dà fún ìlú ìwọ̀ṣẹ́rì kéèyàn ọba kádàrà kọ́ tẹ́ẹ̀rí àwọn jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ yìí nǹkan kọ̀ọ̀kan bẹ̀ tí ọ̀bà tí a lè yẹ̀ lé lè tòótọ́ ìjìnnú ìgbà wẹ̀ ìgbà gàgà ṣùgbọ́n kò ní nǹkan kan nípa ní ìgbàgbọ́ náà nígbàgbọ́ ṣùgbọ́n ní ìgbàgbọ́ sí ẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ ní ẹ̀ bó ti yẹ lọ táwọn ti máa ń ṣe ẹ̀rí kí ni túmọ̀ sí bàtàdà àgbọ̀ gbogbo tó bá tẹ̀lé sí ẹ̀láyé ìyẹn gbọ́dọ̀ gbà yìí tọ́lọ́ ọ̀bàlú wa dáadáa lọ́jẹ́ ni o àbí aburú. أعوذ بالله من الشيطان الرجيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون wọ́n wá sí sọ́mọ́ wípé kúnlá ìdí ìbára ilẹ̀ àmà kátàbà lọ́ọ̀bù lánàá ìǹkẹ́ kò lè bá wa láyé nínú àbúrú àti tọ́lọ̀ bá nílò ìfìlìtìyà náà nílò ìfìlìtìyà. wúwa màwùlánà ó ní olùgbọ́jọ wa bí a nílẹ̀ ìdí mẹ́lí tí ọmọ tí wọ́n yóò bá olùgbọ́jọ kí máa ní kí lápájá ló ń gbọ́dọ̀ ọdún ọlọ́run ló gbọ́dọ̀ tèmi o ó ń gbọ́dọ̀ máa kọ́ rọ̀bà wa sí mánà kò kọ̀rọ̀ ní kò fún mi lànà àwọn ọmọ ìlànà ìjẹ́ pẹ̀lú olùgbọ́dọ̀

tí wò pé òun ti dáadáa fún ẹni tí ń ṣe bá ń pín ẹ̀yàn náà nípa èyí olùkọ́jọ. orúkọ ìdílé ẹ̀dẹ̀ ni ọlọ́run olùkọ́jọ wa wọ́n á lọ lọ́ọ́ ìfàjẹta wọ̀ tẹ̀lé ní mòmìnì náà ọlọ́run ní káwa mòmìnì ọgbára lé o agbọ́bá lòdì. ìjẹ́ gbogbo gbùlọ́gba kọjá gbùlọ́ wípé ìtọ́lọ̀ ń bá fẹ́ ti láyé ìní máa ṣe ìjú ọ̀bà tí fẹ́ ṣe kò ní ṣe ọ̀dàrú àti kọ̀bọ̀ wọ́n wá ń rìn papọ̀ lábẹ́ rẹ̀ láti wá rí àsúnánù àlìkàwòníyà àwọn àsúnánù wáyé àlìkàwòníyà ìṣúná àsúnánù àlìkàwòníyà àwọn nǹkan tó jẹ́ pé nínú ọ̀rọ̀ ti jáde ló ti parí ẹ̀bẹ̀ bí mo ti bẹ́ẹ̀ ṣe ìgbésí ayé rẹ̀ sẹ́ni lè bá ń ṣe ń jẹ òun là ń pẹ̀lú àsúnánù kí làpẹ̀rẹ̀ kàkán lọ kàwé yà lápẹ̀rẹ̀ abẹ́ ẹ̀mọ̀ ní jẹ́bẹ̀. lọ́kọ̀ bá jáde méjì láti bá ṣe tọ́jà yìí pé ó gbé bí akọ̀lù gbẹ̀jáde láti bẹ̀. kí ni wọ́n máa pè òkú ó ń jẹ ọkùnrin èyí ni wọ́n fún ọtí èyí ni wọ́n wá sí ti jẹ èyí. àwọn nǹkan tó dẹ́ pé ọlọ́run ti parí ẹ̀ sí ayé ẹnì kò wọlé bọ́lọ̀ ń dín di ẹ̀mọ́ àwa fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ kẹ́nìkan kọ́ mọ́ bá àmọ́ kádàrà hàn òun ń lọ lọ́tọ̀ kádàrà ń lọ lọ́tọ̀ mọ́ pàrọ́ wọ́n túmọ̀ ra wọn gbọ̀n mọ́dà àpọ̀ àwọn àti ìmọ̀tò nìkan ní abáàtì ṣùgbọ́n afẹ́ mà. torí pé ẹ ń pàtẹ́ bọ́tà bẹ̀rẹ̀ á rí ìfẹ́ àgbẹ̀gbẹ̀ nínú ilé kì í jẹ́ ìmọ̀ òde. bàbá kan náà bí ó ń ṣe polówó ẹja wá mọ́kà jáde náà fún ọ̀fẹ́ lọ yí ọlọ́run lówó fọ́ọ̀mù tí bóde ọgbọ̀ fọ́ọ̀mù ìjẹ́ tàbílẹ̀ bí fọ́ọ̀mù fọ́ọ̀mù ní ọgbọ̀ fọ́ọ̀mù ó fi lè fọ́ọ̀mù fọ́lọ̀ sí mi. wọ́n ní ìjọba ti ṣe dáàbò fún wájú ọdún jáde wọ́n lè wọ́n ní àpò ìmìlẹ̀ bàbá tó lọ sọ́ wọ́n yẹ wá máa dábẹ́rẹ́ bàbá dábẹ́rẹ́ mẹ́ta nígbà wá di pé ẹ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ọjọ́ bàbá yìí ni ẹ gbé ọ màlúù náà ti gbọ́ wọ́n sá ti káyé àdìkà bàbá wálé lọ́ba tó wájú ìta rẹ̀ sí i títóbi fọ́lọ̀ wọn bá tí nǹkan tó òkú lápá ń tọ́nà àtìlẹ̀ ẹni tó bá fẹ́ ṣe ní bí ó ṣe é ṣe ní tí ọba fẹ́ ṣe ní kò ní bí ó ṣe mọ wá pàkókò sí ìdíwọ̀ náà wọn bò lédè àti ẹnu ọ̀nà àtàtẹ̀ méjì èmi ó ti gbéra mọ́ta mi bí ìgbé wa débẹ̀ ó kú sọ́wọ́ ọ̀wọ́ náà torí mo mọ̀ kókò tó tó yìí. ẹ̀yin kan gba fọ́ọ̀mù. ó mú ọmọ pé lọ́dún yìí ó ti kọ́ ọkọ mi tí wọ́n ti ń lọ mọ́ta bí wọ́n ní sọ̀rọ̀ tẹ̀ gbọ́ ìyọ̀wọ́ yìí bẹ̀ tó ti yẹ kó náà bá ọkọ̀ rẹ̀ jẹ́ bàbá gbogbo jẹ́ wọ́n ń ta tí ìsìn ní gbogbo wọ́n lè dá àdéhùn ìbílẹ̀ ẹgbọ́n tó ní òkú ọlọ́run bá pé ń dè mọ́ káàdà bíi tí ìsìn ní gbọ́ lé sẹ́yìn ìdébẹ̀ tí ẹ̀yọ́ wà sẹ́yìn. ẹgbọ́n tó kọ́ tó bọ́lọ̀ bá ní ìsìn mọ́ká lọ́dún ọ̀dọ̀ pé ọlọ́run bá ń lọ́wọ́ ọlọ́run tó ń lọ mọ́ká yọ̀ọ́ kada ka tọ́lá tọ́lá máa ń pè ní ìmọ̀ ká lọ bí tó ti kẹ̀jẹ̀ ń débẹ̀ tó ti parí tó ń débẹ̀ láì bá ń lọ ewu bẹ́ẹ̀ tó ti débẹ̀ tí ò rà ẹ̀ dẹ́kọ̀. a wà ní kẹ́límọ́tìlá hàpì nìyẹn àwọn ọ̀dàbí ń bá bí òdòdó lọ́kọ̀ bóòdì lẹ́nu ṣùgbọ́n àìmọ̀ká àtàbùrú ńlọ́rùn máa gbọ́dọ̀ yẹn kọ́lọ́wọ́ tà ní wa níbi ẹ̀dáàmù ojú nítorí níbi páàkì wájú wa ni pé omi gbóná tó dàgbà tútù díkọ̀ ọ̀kọ́ máa bá ayé tiẹ̀ lọ. ìwà lóde alákùnrin ha sórí náà ìtàn níyà ni pé ṣé plane ló kù jẹ̀ ń gbé lọ́lẹ̀ òògùn túnbí ìjọba pé àníyàn lọ́wọ́ sọ fún ọ pé tọ́lá bá ní wọ́n ní bàbá mi àwọn wà sọ pé ọlọ́run tọ́wọ́ sọ bọ́ọ̀lù bẹ́ẹ̀ lọ́dún ó kù débẹ̀. wọ́n ní kọ́ àkọ́ àwọn complain tó ń gbà kò tẹ́lẹ̀ wọlé kò tẹ́lẹ̀ wọlé jẹ́ tọ̀tọ̀ èmi ká gbà pẹ̀lú complain tó lọ sí bẹ̀ẹ́dì onímọ̀ká owó dè mọ́ká. ṣùgbọ́n táwọn ọgbà gbòmù táǹkà ìṣọ́fà lè fún àdéhùn pé ó yà á lè dè bẹ́ẹ̀ lọ́nà míì tọ́lọ̀ tó lè gbà mú débẹ̀ ṣùgbọ́n kéè ṣe bóun ti ní ó ní àgbà tí ó gbé lọ mọ́ká kò sí léèkó bàbá kó lórí padà wáyé tó sọ báyìí òjújú ọ̀yà lè gbòòrò náà ni ẹgbẹ́ kàbá wà bá in tó omi lè débẹ̀ ṣùgbọ́n wà pé ọ̀ bẹ̀ ara lọ ó ti bẹ́ẹ̀ lọ yóò tó gbọ́ ayé mọ́ta wa ọlọ́run ti parí ẹ̀ ìjẹ́ máa ń fi ṣe wà sáà inú àtẹ̀gùn láti dìkan síbìkan ilé ìdílé yòókù bọ́ra kan ká wọn fúlàjì wọn bò ti bọ́ra ó ní gbàdá ní àwọn ti àtúwò àwọn ẹlẹ́sìn báyìí ti dáwọ̀ ní òsì rọrùn ìwé ni a fẹ́ tẹ̀ kó mo dájú ó ní mo ti sọ fọlọ́ pé ọmọ tí wọ́n lágbára ká jù ní fourteen thirteen fourteen thirty one olùfẹ́ bi ní káwọn kọ́ ó sì ń bá fẹ́rẹ́ dé ìlú tọ́lọ̀ lóde. súnmọ́ lọ́dọ̀ tó ń yá nìyẹn àwọn ìwà ń gbàgbé múra ọ̀kan náà múra kọ́lọ̀ nígbà tí kọ́bá lè dá padà dúró náà dáadáa olóòlò ti dá wà ọ̀gbọ́n náà lọ ọdún kan ọ̀lọ́ ọjà títẹ̀ di two hundred and fifty thousand oyún oṣù méje ń bẹnu ìyàwó ọwọ́ fún ní fifteen thousand gbàgbọ́n náà o ti lọ gé èlò ìdílé ìdòdó lẹ́gbàá tó pa peter àmì ló tó parí peter òkúta ilé àgbo ẹkún owó dìlípì lè rìn ní àbí ń dáàmà ẹjẹ ẹ̀ẹ́kì ló bọ́ mọ́ni ó ní ẹ̀yìn obìnrin dé o èmi ò fọwọ́ rẹ̀ pọ̀ àmọ́ tí nǹkan kò kúlẹ̀ pàṣẹ náà àtìlẹ̀ ni mo bí ẹ̀fọ́ tó tó wọlé mi fún mọ̀tò kọ́ńtòkọ́ńtòkọ́ lọ́ba ní bínú àwùjá gbòde nítorí ẹ̀kí mọ̀tò ní kí àbò bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ lèmi náà ń gbàgbọ́ ojú àti ẹ̀yìn tú fi ju ẹgbẹ́ mi lọ́wọ́ èyẹ wá gba níyẹn tó tọrọ rẹ lọ débi bẹ́ẹ̀ lọ wọ́n kò tẹ́ ti gbé sọ̀rọ̀ nígbà níyẹn yìí kọ̀ dáa wọ́n àbẹ́ ẹ̀kọ́ ní kàkà mẹ́tẹ̀ẹ̀kẹ́ tẹ̀ ìwá ti fọ́ ṣébọ́n ní ọ̀rọ̀ ẹ̀mí o ẹ̀jẹ̀ bàtọ́ lọ lórí ibi ẹ̀ lọ́lọ́ lọ́mọ gbé bẹ́ẹ̀ tẹ̀ ìṣòro lẹ́lẹ́ àwọn èèyàn wá kì í bọ́ mú àìmọ̀kẹ́ wọn fẹ́ gbé sábẹ́ kọjá káwà nínú kọ̀dàrú mọ́ra ọkùnrin kan ìbúra rẹ̀ ibi tá a bọ́ láti wá lọ yìí a kò ní lòkú dájú ọ̀nà bá wẹ̀yẹ yìí a ṣe àlọ́ ọlọ́run bá mẹ́rin ìgbà nìdé ilé tí ó wà lẹ́nu ìṣá àlọ́ ọlọ́run ìgbà nìdé ní ẹ ti sọ̀rọ̀ àwọn ìṣá àlọ́ àwọn ọ̀nà ọ̀wà sẹ́yìn kankan lọ́jọ́ máa nǹkan yẹn ọ̀kan nù àwọn ọ̀ṣùgbọ́n wa ní. máa bá bí mi kàtẹ́rùbọ àtúndánìkan máa bá lóde ní kàtẹ́rùbọ àtúndánìkan máa bá lóde ní kàtẹ́rùbọ. أن تدلسه ما بعد دينك ترضى أن تدلسه وإن ثوبك مغسول من الدنس وإن ثوبك مغسول من الدنس وإن ثوبك مغسول من الدنس ترد النجاة ولم تكل مساء الله ترد النجاة ولم ولم تسلك مسالكها السفينة لا تمشي على اليبس إن السفينة لا تمشي على اليبس إن السفينة لا تمشي على اليبس أفعل كلا كلام ما بال دينك ترضى أن تدارسه يقول ده هذا لي أقول لك kí ló àpapọ̀ fi jẹ́ kíkí ni ẹ̀sìn ọlọ́run gbé wájú ẹ̀. Màbá dùdí nìkan dáńdọ́, àdúrà nìkan. Ìdí máa ń fi ọlọ́run bá jù náà kí wọ́n fi ẹ̀gbin tàbí wọ́n kó ìdọ̀tí rẹ̀ sí rẹ̀ oṣù gbẹ́rẹ̀. Irú ọ̀kan náà wọ́n jọ wa wọ́n kàn lè ní àjẹmẹ́tún rẹ̀ kàwé ní ayẹyẹ ẹ̀rẹ́ ní ọ̀lú fẹ́ mẹ́lẹ̀ gbàdọ̀ fẹ́ wọlé ẹ̀fọ́ dára sí ní àdójú yẹn. Olú ما بعد دينك ترضى أتدنسه Èéṣe tí máa ti ọlọ́run kọjọ́ wípé ẹ̀sìn ọlọ́run ọmọ ti gbolẹ̀ tàbí inú yèèpẹ̀ tàbí inú ẹ̀rọ̀pọ̀ inú olóòtú máa dùn kó òní rí sí kankan. Bàbá àjùdé ní kàdárúgbà àdúrà ìpínlẹ̀ ọ̀hún. Ẹ lọ ní pé wọ́n ọ̀dárúgbà tí wọ́n bá àwọn bráàdì ọ̀dẹ̀ kan. Àwọn ìrìnìyàn rẹ̀ yóò ní lúpẹ̀ yìí ṣùgbọ́n òun máa máa tẹ̀lé ní àwọn èèyàn. máa bà á lè bí ní kàdárúbá àádọ́dá nígbà o. bí wọ́n ti nà kálẹ̀ tó kòtò yorùbá yẹn ìwọ náà kọ́ gbé pé ìdílé ìdílé ìjọba ìjọba tẹ́tí bá ti lọ́gbọ́n lọ́kùn nílẹ̀ mẹ́tẹ̀ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ ni òun mi tí wọ́n bá tọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn ni. máa bá àdúrà ní kàdárúbá àádọ́dá nígbà o. ó ti wá rúwọ̀ kó mú ẹ̀sìn rẹ kó máa pa ní àrọ́ ọ̀dọ̀ Fojú bẹ̀ wá iná fàyí dáta ọba kàmá gbogbo lómìnà dáná sí. Wá iná ta ọba kàmá gbogbo lómìnà dáná sí. Ó fi lè ẹ̀sì kẹ́lì kó sì kìka ìlú sáfọ́fọ́ ọ̀rọ̀. Yọ́ yarí sí ẹni kó tún bẹ́ẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ sì ni aṣọ ìfowópamọ́ rẹ̀ jọ ọba kù. Abáwọn ní tẹ̀lé dúnnájà. Tẹ̀lé dúnnájà àti àwọn ọba ترجو النجاة ولن تسلك مسالكها. ọlọ́run àtìgbẹ̀ náà yá ọwọ́ alẹ́ ẹjọ́ lọ ni wọ́n ní kí ni wọ́n máa ń mú lọ tí wọ́n bá ń lọ ọ̀hún wọ́n ní gbọ́dọ̀ láìlà ẹ̀dá mọ́ ọ̀wọ́ àtìlẹ̀ yẹn. ترجو النجاة ولن تسلك مسالكها. ayé ń ṣe bí náà ní gbogbo tí kẹjọ rẹ̀ sọ̀rọ̀ nígbà tó lé náà rẹ̀ ebí mo tẹ̀ lọ́wọ́ yà lẹ́nu ó ní ẹ̀dùn bẹ́ẹ̀ kó bá Ibi tí wọ́n máa sọ lọ́bẹ̀rẹ̀ àwọn èèyàn wá dojú pọ̀ náà rẹ̀ wọ́n bẹ́yìí dà. Dàrúdú nàìjà ràwà láwọn dásílẹ̀ tó máa ta ẹ̀ka. Wọ́n rẹ̀ lọ bẹ́ẹ̀ là kò ní rí ọkọ̀ wá kí onímọ̀tàlá. Dàrúdú ọlọ́run pa ó ní sọ̀rọ̀ àbẹ́ gbó. ìdàrúdúrúnà dáadáa wà láńtà lókùnmọ̀ báyìíká. ó sì yé wọn náà o lọ́pọlọ nínú ọwọ́ padà síbi sùúrù lẹ́yìn kan ní àgbè pé. إنك لا تمشي على اليبس إن سبيلك لا تمشي على اليبس. أقول لك أنك نجدك عليه wọ́n wá gbé sórí èpè. iná sábì iná dàda tàmṣí aláyàbáṣí. iná sábì iná dàda tàmṣí aláyàbáṣí. àwọn èèyàn tí wọ́n ti á tíráàbù lọ tíráàbù dé wọ́n tún wá bá pọ̀ ojú omi lórí èpè bá ọkọ̀ ojú omi ẹ̀ ẹ̀ àwọn ibi ojú omi kan kọ́lọ̀ ti Irú ẹ̀sìn ìpẹ̀lẹ́ ọkọ̀ òun yẹ pẹ̀ ọkọ̀ fífẹ̀ láti. Bí ìwọ̀n ṣe yà náà, ká máa kọ́ tẹ̀lé orí yòókù. Kò sí tó bẹ̀rẹ̀ jẹ́ lẹ́nu ìgbésí, ṣàgbọ́n àwọn òkú ajá ti gbọ́ lọ́dún nígbà gàgà bọ̀. Kò sí lóun àkókò ọ̀nà tẹ̀. Kọjá kò èyàn mọ̀ ní dáadáa láyé yóò mọ̀ ní kíni o yóò mọ̀ ní àìdá àwọn afẹ́jọ́ wá ti kàwé ẹlẹ́sìn ibo ní ẹ̀kọ́ mú sí lónìí ìtọ́lọ̀ ń pé tọ́ ọba gbọ́kọ̀ máa yọ ìyẹn tó wá ju mú ọ kí náà ní onílàdẹ̀wò tí wọ́n ń darán àdánwò mùsùlùmí ọ̀kọ̀ọ̀kan náà nítorí tọ́lá sọ pé kúlù náà ti ń dá ìkọ́tù ìmọ̀ wà nàbẹ̀lú òkun bìṣẹ́rì wà lùkọ́yìrì fitna àti dáadáa àtàbírú ilá ìmọ̀ ẹ̀jẹ̀ ìwò nínú kìlọ́ àmì wàlàbùlùkùn bìṣẹ́rì wàlùkọ́ irú oore gẹ̀ẹ́dẹ́ àwọn yẹn fitna aburú náà lórí náà àdáwò lórí náà ọlọ́wọ́ méjèèjì ọwọ́ tó ẹ́ pé bọ́ọ̀ bá ń dáadáa aburú náà ni bọ́ọ̀ tó rí àìdá náà àtẹ̀wò náà méjèèjì afẹ́ iyì ọ̀wọ́ àwọn afọ́wà ní ẹjẹ́ ti mú wá gánà ṣé ẹni tó lọ ń fi oore dẹ́wò ńlá dẹ́wò rẹ̀ pọ̀ jù ẹni tó fi ibi dẹ́wò nàám kí sì ní ìpìlẹ̀ tí máa fa àdánwò yìí jẹ́mọ́ sẹ́ni kan mẹ́jọ́ bẹ̀rẹ̀ súnmọ́ náà subhanahu wa ta'ala kò جماعة الملو جاء من حديث السعد وغل الصحابة مرفة صفان صفان أشد الناس بلا أنت الأنبياء أو طبعا بعد مكة بلالي أو نبي الله àti ثم الأمثل فالأمثل لينا بنك السبق واحد اسم الله يبتلى الرجل على حسب دينه àkọ́dọ̀ ìmáàlì ọlọ́run máa fàdánwò kan mùsùlùmí bọ̀ kan bí mọ́lì rẹ̀ bá ti ní pàtó káyìnká sí ìlú ní sọ̀lá àbàtú bí ìgbà sí ìbàdà yìí wọ́n ìka ti di mèrè kọ́ kó ti fà ń lù gbogbo ẹ̀tọ́ ẹ̀ ti sọ̀lá àbàbẹ́ńgilẹ̀ ti rẹ̀ òsì jó ìbáyìí náà ọlọ́run náà ló dé mi tí ọ gbà pátápátá bàdánwò tí ọ

bada ko jọ ba se ko fi ma ayi ọlọ yìí bada ko tó lè du kama mi o ti bí ma nẹrẹ tó ma ne. adébóló ti bọ́ wa kọ́ yé wípé àdébò kankan tí ọ̀tẹ̀ lọ́rùn àtòrí yóò máa kó fi fún ọlọ́run sínú àti abẹ́rẹ́ fún ọlọ́run. ooo kò clear. naam kò clear kí ni a kọ́ àwọn tàbí ẹgbẹ́ قل أنكرت ضاربة الحوادث مرة أنكرت ضاربة الحوادث مرة أنكرت ضاربة الحوادث مرة أنكرت ضاربة الحوادث مرة ثم اعترفت بها فصارت جيشنا ثم اعترفت بها فصارت ديدنا ثم اعترى كتبها فصارت ديدنا ẹgbẹ́ ọgbọ̀n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ṣùgbọ́n mútàdá bí èèyàn lákàní ẹgbẹ́ wọn bó ti gbé ọ̀rọ̀ kádàrà àtọ̀rọ̀ èèmà kí n mú àtọ̀wọ̀ náà ẹgbẹ́ òkú ti ṣe wá wọn. ó ní àǹkàrú. ó ní àdánwò sọ́rọ̀ máa mú bẹ̀rẹ̀ láyé tó bá ti tẹ̀lẹ̀ fún ilé ìsinmi ń jọ tẹ́lẹ̀ ìbínú àtàbí mo fi pàdé rẹ̀. àǹkàrú sọ́rọ̀ ìkọjá ìkọjá ìdí máa rọ̀ dán. àdánwò tẹ̀sọ́rọ̀ fún wọn tẹ̀lẹ̀. ìjọba tẹ̀lẹ̀ fún ilé ìsòwò àgídí àtìjà àti wàhálà àti ìbínú ogún ló bí máa pàdé rẹ̀ ṣùgbọ́n tó máa pàdé rẹ̀ kí ni wọ́n bí kò ọmọ òṣèlú ìdẹ̀lẹ̀ o ó lóun kẹ́lẹ̀ tó kò jọ kama pé pẹ́ẹ́tẹ́rẹ́ bí ọkọ̀ ní kọ́mọ́lá jẹ́ ń jẹ́ o ewu bẹ́ẹ̀ yọ kẹta ní kí ọkọ̀ mi mọ̀lẹ́ ni olùjẹ́ pé gbogbo wọn du ìjọ tẹ̀sán ló fi mọ̀lẹ́ dúró yìí ẹ̀rẹ́ gbogbo gbáà lọ́nà bàtọ́ bọ́ọ̀lù kòtò àti ní ìyó tó wọ́n mú ètò ọmọ òun gẹ ọwọ́ tí wọ́n ètò òun ṣe ọ̀rà ẹ̀ ọlájẹ́ǹtì òun kò lọ́kọ̀ náà ó tún di pé ẹ̀yọ̀ kò mú ọkọ̀ ọ̀dọ̀ títú. عجوت طارقة الحوادث مرتان Mo ní ṣùgbọ́n nígbà tí mo rọ̀ sí báwọn, ó ní mo jẹ́ ọ̀rí ara ayé, mo ti dọ́ta ara mi. Kí lọ́nà? Àwọn olóòmọ̀ ni, gbogbo ọlọ́run ti ṣe ní mú owó nínú náà olóògbé wá sí gbọ́ àmójẹ́pà ìgbógbó tó tún pa wọn. ثم اعترفت بها فصارت ديدنا ثم اعترفت بها فصارت ديدنا. wọ́n túbọ̀ wá pé wọ́n jókòó jọ kẹ̀kẹ́ ìdúró ká nínú òsì báyìí kẹ́mi náà ọlọ́run. ó ní bọ̀ bá ti dé nífẹ̀ẹ́ dàdí ni ó sì máa bàjẹ́ wọ́n kàn kí ni mo ti o. ìmọ̀ wá gbàdúrà ọlọ́run èmi kadiri pàdé ẹ̀mà ń bọ̀ wá sí ẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà òun kájà òun kaba ti ajé iná ilẹ̀ ọ̀lẹ̀ rẹ̀ ọ̀lẹ́ ló mú wa. Ọkọ̀ ìjọba tó náà. Ní àbàbára sídà ìdáná, tó ń máa jàrá kòtò ní àbàbára sídà ìdáná. Ọlọ́run ló bà mú wa. Ràkúnmí kan máa kú. Ó ní àdánwò wa ń dà bíi ìtọ́ba láàmù ìgbà mọ́ tètè wà á dọ̀rí ara rẹ̀ mo wá dọ̀tá yé àwọn èkó wá bọ́ pọ̀ pé èrò kò mọ̀ rẹ̀. àkùnmí lágbàdo lè bá bá ní wẹ̀ mo ti là ní ìdí ayé mi o kò tí ẹ̀ kálá. Ah, ó ní àtẹ̀tí mo dé mo rí jánu kí náà rẹ̀ mọ̀ kó o di mẹ́wàá tẹ́lẹ̀ àti nínú ọmọ rẹ̀ dábò mú kí ni tó yẹ àkókò kò ti mẹ́ wájú ọlọ́ Kòrò yóò bí a. Lóòmà dábà lórí àbátọ́, wọ́n ti dá ìdáná. Lóòmà dábà lórí àbátọ́. Ó ní gbogbo ẹgbẹ́ ìgbàdàn fún ọlọ́mọ bàtà náà tó wá ń dàbí ẹni wípé àdéhùn yẹn ti di déńjámù ẹ̀mí déńjámù kí n kò di ábíkì mi àtó ni ó ní tèmi àtó ni ó jó yàrá rẹ̀ yóò tó wáyé lẹ́rẹ́ bẹ́ẹ̀ lọ́dọ́ lọ́mọba yàtọ̀ fẹ́ ìjọba bíbí pàdé tó tún bíbí ìfún tí ò sì mú ní ìṣẹ̀lẹ̀ kú هذا هو الأمر سورة الكونية أتبعي toda a tó àbá tẹ́lẹ̀ ìjọba tẹ̀lẹ̀ jọ tó bá tẹ́lẹ̀ ìjọba tẹ̀lẹ̀ jọ láwọn nǹkan tọ́lọ̀ ti parí ẹ̀ tàyé káwa a tán ọdún mélòó ni àwọn náà ti fún àwọn àtàwọn káàdì wọn sírí ọ̀ràn ànáyẹ nìkéde ọmọríyà kákọ́sàmùsíyà kí ni ọjẹ́ lọ́rọ̀ sọ̀rọ̀ ẹjọ́ ń padà. ṣùgbọ́n wọ́n para rẹ̀ ni. àbídà kọ́. ní sàkíyà ìlọ́jẹ̀ ìlọ́jẹ̀ àwa gbogbo ọdún àwa papọ̀ báwọn tọ́lọ̀ ti pa àwọn èèyàn kan lóorun jẹ̀mọ́ ìtúrí ọlọ́run tọ́lọ̀ tó bá ń gbà yín wọ́n ń jí kalẹ̀ báyìí nínú àkọsílẹ̀ fi ẹbí náà ń kalẹ̀ torí ẹ ti gbọ́ alẹ́ nígbà tí báyìí ti padà ní bẹ́ẹ̀rẹ̀ bá ti sùpọ̀ orúkọ máa ń yà á máa jẹ lójú oorun ló ń jẹ gidi sí káyọ̀ àmì ò lẹ́jọ́ pé bóyá ọlọ́run ti gbé wá lójú àlá o ẹ́mbàsì tó ti pa òun ti fi ń dágbéra yé lẹ̀ ó ti bíjì pẹ̀lú bíbá tó tẹ̀lé ojú oorun nígbà wọn ti wá parí bísínẹ́sì wọn pẹ̀lú títẹ̀lé ojú oorun kí ló tó pàṣẹ tẹ̀lé ojú oorun. ah ẹni bọ́lá ṣe òyìn àwọn àtàwọn ìdájọ́ ìwà lẹ́nu ọ̀padà fún mi. ìbọn gbogbo rẹ̀ àyè kọ́ọ̀lù kámẹ́rà tuntun ọlọ́run bí ẹ̀jẹ̀ padà àwọn ará ń bí ara ẹ̀gbẹ̀ ẹlò tó gbọ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àwọn àṣà àti ìbí máa ń pa wọn pápá àti wọn àdà fún wàlẹ̀ fún ara pàlẹ́ àti fún ìdíje ní wọlé ẹ̀ka àtọ́ wọlé ẹ̀jẹ̀ ọjọ́ rẹ̀ wọlé ẹ̀jẹ̀ ìbọn mú wọlé òwe ìbíná àwọn tó lọ́wọ́ ìpẹ̀lú àti bí máa ń yọ sọ́kà àti àjà àǹtọ́ mi. Nàá àwọn sọ̀hádà wọn lọ gbọ́ ogun bá ń sàtìlámù

pé mo ní ìdí ẹ̀kọ́ tẹ̀lé jù sọ́rọ̀ ẹ̀dí kọ́ńtàkì fún mi olóògbà fáta ọ̀lẹ̀ kọ́tẹ̀lé jù tọ̀tọ̀ tó mú ní o àwọn olóòwò sí ọ̀tọ̀ náà láti ẹ̀sìn ìṣọ̀lọ́kàn lọ́tọ̀ kò sí mẹ́sìn wa lọ́tọ̀ ọlọ́run sí ọ̀dẹ̀ ìjọ náà lọ pẹ̀lú sábàbì kẹ́nìkan ọmọ wá kàǹkà lónìí pé ṣé ìwà ti fọ́ ọlọ́run kan jẹ́ amára ní ìwọ̀n òkú lòun bí sọ́nà ọlọ́run ti lọ́mọ́ra ẹni kí lọ fẹ́ sọ́nà tẹ́lá ẹgbẹ́ orí jẹ́ sọ́nà yìí wọ́n náà sọ́nà yìí ẹjọ́ mi lẹ́lẹ̀ lẹ́lẹ̀ ẹ̀kọ́ lé jẹ́ pàtẹ́ wà wọn jẹ́ bá nínú àná lá sọ́nà tẹ́lẹ̀ kò nítorí wípé ń bá kò sí ní nǹkan tí ó bèèrè nǹkan lá irú òkú ló fi ọ̀nà nǹkan mẹ́rin máa di wọn àwọn tọ́lọ̀ pàjáyé nù wọ́n máa rọ̀ jù wọ́n àti báyìí yìí máa rọ̀ lẹ́wọ̀ àti báyìí òwú àmàjá ti báyìí ọ̀sán àmàjá ti báyìí báyìí kò délé bínú pé ah, ah. mo ẹ̀rùn wọn náà nínú ara mi lánàá pé mo fẹ́ fi orí ju ọ̀tẹ̀kẹ́ wà nínú lóògùn nígbà mo ti wà láti di oṣù ọlọ́ ọlọ́dún àbọ̀ ìkìlì ó tún lọ ọmọ àwa bí òṣìṣẹ́ ìṣẹ́ tó jẹ́ pé ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn nǹkan kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn èèyàn wá dé lónìí wọ́n wá fẹ́ dúrí ẹ̀sìn ìlú máa ọmụrụ káàkiri gbà. ẹjọ́ àwọn ọmọ ẹlọ́pọ̀ ni yóò ti wà. ọmọ ìwé ọdún ẹjọ́ òkàlù ọwọ́ bára ẹ̀rọ pẹ̀lú ìdókòrò tó tó dáa bàrà bẹ́ẹ̀ tí tí bá lẹ́lẹ̀ kan ti dìde nù tó bá gbọ́dọ̀ ìdáwó pé kó òun ti ẹ̀tọ́ fúlé sí dáadáa ó ti dùn láti lè bábà lọ ó gbé kó òun ti dáadáa náà tó bá gbọ́dọ̀ yóò máa bọ́ sí ìbájú bá dídá nù sí. ìdáná ti lọ sílẹ̀ yìí ìgbà pọ̀ tó lọ àǹfààní sọ̀rọ̀ ọlọ́run ọ̀sọ́rọ̀ ẹbí àjẹ́jẹ́ láàárọ̀ wà lápọ̀ tẹ̀lé ọlọ́run náà jẹ pé wà láàtì náà ti jókòó ibú wa lẹ́nu omi lọ́jẹ̀ sùúrù láti tẹ̀wé níyàtọ̀ ní pé láti tẹ̀lé láti tẹ̀lé tó wà tí ìjẹ́lẹ̀ láyé tí ìjọ yóò ti tẹ̀lé ebi ọ̀nà akọ. àwẹ̀ náà ẹ̀ mọ̀ pé àníyàn lọ́pàá inú pàṣẹ pé yóò sọ pé àwẹ̀ ń gbóògì àmì bíbí pàmì àníyàn lọ́pàá ti jẹ̀ máa lọ so gbogbo àwọn òṣìṣẹ́ ìdámọ̀ lórí ẹ̀ kodò nígbàdàn náà la wà mo sì mọ́tọ̀ ìfẹ́ ìdáàbò lọ́pọ̀lọpọ̀ náà nù ó ti di bí ọmọ mẹ́rin láì tó yọ ọkọ ní kàní ló ti tilẹ̀ kùmẹ̀lẹ́à kí ló fẹ́ bẹ̀rẹ̀ gbèrè kan bẹ tó tẹ́ kéyì pẹ̀lú sùúrù sùúrù àti sáàtì kéyì ẹ̀ jẹ̀mọ́ tààlẹ̀ tó gbé àtẹ̀ bàbà kí ló lè fún náà tó bí àti àlọ́ báyìí àti àwọn mùsùlùmí ìjọ tí wọ́n wọ̀ ọmọ tí wọ́n wọ̀ ọmọ ká ẹ wo rúdùnú ẹ e wo rí ire tí wọ́n bá wọn yẹn jọ náà tó gbàtà wà sọ́dún lọ tẹ̀lé kàkà mẹ́yìn tẹ́mọ̀ báyìí ní maka òun náà ní sáájú ọgbà lọ ṣùgbọ́n bá tó ń bá tí a lọ inú wọn dùn

aláàtìtì ẹ̀ náà sọ abámu kọ ọ̀dọ́ yẹ̀yẹ̀ wálẹ̀ lónìí tí ò ní ìtàn láíláí bí wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ìjọba yẹn wọ́n mọ̀lẹ̀ bí. sùúrù kan yẹn pé tọ́ ọba jẹ́dẹ̀ láyé ọmọ yìí bá mi jẹ pẹ̀lú tí máa ń sókun fẹ́ irú ìyọ́ bá jẹ́ lásìkò gbogbo ẹ̀ tẹ́ bá ló ń bá tó débi máa ń ní nígbà tá a ti kẹ́kọ̀ọ́ lè pààyàn lẹ́yìn ọkàn bù ẹ̀ nígbà alhamdulillah ìmáàmù àdúgbò o bá a ti pọ̀ ẹ̀jẹ̀ ìjẹ́lẹ̀ lẹ́yà àárí ẹ̀jẹ̀ sí ma kọ́dà ìbẹ̀tajọ ọkùnrin ti mẹ́tàjà ìmáàmù kan bù ẹ̀kọ́ ni. kó tiẹ̀ jẹ́ pé yóò padà láwùjá rẹ̀ kọ́jẹ́ pé yóò láwùjá rẹ̀ kí yóò lọ́dún ìdíyà tó ní náà àpòjọ́ nìkan léyà ojú kan ojú kejì ìtú lè wá sọ ẹ̀rí yẹn di ẹkún á kò padà gbọ́ yẹ pé àtẹ̀wò náà sọ ajẹ́pẹ́ ìkẹ́kẹ́ ti kàn nínú àdánwò bó ti bí wà nínú òdó ni ó tọ́lọ́ ń bá wọn tọ́lọ́ lójú tiẹ̀ bó ti dẹ́pẹ́ ń ti ń sọ ọmọ ẹ̀ tí mo rí inú ẹ̀ wá kò lè kọjá àmọ́ padà wò náà lòdì ṣùgbọ́n tó lè nàìjíríà sílẹ̀ tó bá mọ̀ nípa àgbèjà yẹn ni bẹ́ẹ̀ kọ́ látàdí ìwé ilé ẹ̀dín gbé àti àbọ̀ ní gbogbo tí wúlẹ̀ náà kí láàrín ìrẹ́ ìyó àríkìtà oní ẹ̀ yóò ti lọ jágbó ní yẹ̀sí ìgbọmọ̀ rẹ̀ ìwọ́ wà tó náà wájú yẹ̀sí ló tó wá gbé lọ tí ó bá wá fẹ́ lọ bọ̀ wípé tàbígbà tí a dábàá náà tún ní kò kú ọ̀run lé rẹ̀ ìmọ̀dí ìṣègùn tó rọ mi ọwọ́ tí romina tẹ̀lé mi ẹ̀wù nǹkan mẹ́wọ̀ ṣùgbọ́n wọ́n bí jẹ́ ìhàlẹ̀ máwọn ti bẹ̀rẹ̀ gbogbo yóò máa fẹnu sọ wọn kò ní í dùn wọn ṣùgbọ́n ṣe ń kọ́ bá tì á lọ́ bá ń sọ wọ́n gbà pé ní àpánupọ̀ gbogbo kọ́fílà yẹn. ọ̀rọ̀ wò kíá wọ́n gbà pé àpapọ̀ àjọsọ́ni. so ẹ wá bá tì á lọ́ kò ní ìyàgbọ́n èyí ń ta bí òkùnkùn wájú wọn wọn ò ní ìròmọ́. àdébíyàn máa bàbá tìlú jẹ́ kò sì jẹ́ kí oníire wọn kú òní ìdílé rẹ̀ òní ẹ̀rọ náà ní bàbá tìlú ẹ̀rọ lọ sí ilé ìlú Àgbẹ̀dì ní àlọ́, náà ìgbèrè tí mo rí ìyàkẹ́ mi láti اللهم صل على محمد وسلم أنا صلى الله عليه وسلم على نبينا ọlọ́run àdánwò tí ó bá mi ẹbá ti ní omi ẹ̀kọ́ ti bọ̀ wà kí dá ní ọ tí ti máa fi ìwà mọ̀nà tí kìí bá wọ́n mọ̀ ìlú ọlọ́run mẹ́jì rẹ̀ ọlọ́jọ̀kọ̀ ti rẹ̀ àdánwò tí ó bá mi tọ́lọ̀ àtàlẹ́ bí ọ sọ̀rọ̀ kalẹ̀ tí ó jẹ́ kó dúró tí wà yìí tó di rẹ̀ ọlọ́run mẹ́jì ọ̀bá mi ọlọ́jọ̀kọ̀ ti rẹ̀ tíjọ́ rẹ̀ ẹwù ọ̀rọ̀ láwà bá à dìnàbírí sí máa ti àti ìlà wà bí máa là yẹn ìsìn náà rẹ̀ tọ́rọ pẹ̀lú ẹgbẹ̀rún jùmọ̀. àdébí sọ́lọ̀ lọ́ àyọ̀sọ́lá ó ní àyè máa ń lọ rèé sọ wípé a pè ìlérí kan tààtè tá a wá túmọ̀ sí ìjọba tó fàfẹ́ ìfẹ́ lọ́nà mi. mo ti wọ́n lé sábà ìgbà ọmọ àbúrò mi ta léwu tí n bá dé padà gbogbo afọ ní mọ́tò náà. ló ah, ní gbogbo àtẹnu mi ọwọ́ mi lánàá gbọ́dọ̀ bá ti gbọ́rọ̀ wà ní sàtúnà ìmọ̀ bára mi ṣe mọ́rí kò tí wá kó ti tẹ̀lé rí mi tẹ̀lé rí mi tọ́lọ̀ pé sọmi látàjù pẹ̀lú bó tó ti wù ú pọ̀ yìí torí àjáde nílò ọjọ́ fámílẹ̀ òjò wáná wọn apàdé ọ̀lẹ́ ìlú mẹ́sìn àárọ̀ ọ̀rẹ́ ìfẹ́ lórí ìgbọ̀tún wá sí lè rí àmẹ́bí ju wúlò yíba àìmú dẹ́mọ́ ọ̀tàrà o wà láàfin mà là yẹn lékù ibùn adam bákan náà tọrọ nàbí adamu ọ̀làgbà lórí àìsí ìtẹ̀lẹ̀ rí àdúrà lọ́wọ́ ọlọ́gbé sọ́ǹdé ọlọ́gbé sọ́ǹdé àmọ̀tẹ̀mọ́ ló bí máa tòkun lábùjá òun ọ̀lọ́ ọ̀gbà lọ́wọ́ dé kí ni owó ti wà fi lé ìtọ́ lọ. Nígbà yẹn kọ́ máa ń kí ni أغار هذا المشركين على إبليس ملكه وعلى نفسه صلى الله عليه وسلم التي تسمى العذراء كانت تدعى على طرف من أطراف المدينة أو كبيري كان بتيكي أنا كبيري نجوكم يا ولينيا وما وطنا وما وطنا وما وطنا مدينة كل نواجه bí kí wọ́n rí ẹni tó dúrà kù nílẹ̀ bí ẹni tí wọ́n bá rárá fún mi ọwọ́ dẹ lónìí náà wọ́n sì rárá fún mi wọ́n bá kú ibi ẹ̀ ti kúrà fún mi rà fún mi tàbí ilẹ̀ jẹun tó ní àdúgbò àwọn ìwúlẹ̀ òun náà ń jẹ káàdì òun náà ń mọ ọ̀nà rẹ̀ wọ́n bá kúrà fún mi àdúgbò náà bí ẹ ti bọ̀ ó tẹ́lẹ̀ kan fẹ́ àtúbìnrin àti àwọn kílókọ̀ rẹ̀ àti gbogbo àwọn tó ń gọ́rẹ̀ wọ́n bá dà wọ́n wọ́n dà wọ́n dà wọ́n títí sílẹ̀ ní ìṣù sílẹ̀ lẹ̀ wọ́n bá rà fún ilẹ̀ wọ́n fòmí náà nìkan wọ́n ti nìkan wọ́n jẹun jẹun wọ́n náà padà ní ẹbá tó lọ ní ọ̀pọ̀ lòdì nípa tó gbé jìdì lóògùn tó bá ti bọ́ sí ìdàkùn mi kan ìdàkùn náà bá pọ́n mìíràn kan ló bó ṣe ṣe ṣe ṣe máa ti gíráàfù méjì rè múlẹ̀ àbí ọba múlẹ̀ bó ṣe kúrò àfúnbá yìí tó yíra fún báyìí gíráàfù méjì balẹ̀ mọ́nà mẹ́dínà nù tó bá bẹ̀rẹ̀ rẹ̀ yíyíyíyíyíyíyí ọkùnrin táwà tí ń gbóbìnrin ń bọ̀ gbóbìnrin gbèdé rẹ̀ báyìí ọkà tó kalẹ̀ kò bá múra fún mi lọ́ba ìṣá kí ni tó bẹ̀rẹ̀ ní ó ní inna lillahi alayya law àjáni lọ àríyá la àgbàhánnáha àdéhùn tí ń tẹ̀kún wọ́n inú ẹ̀dọ́ lé ọgbà tẹ̀kún tó máa jẹ́ sínú ẹ̀kí lópin à kò ìwé ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ma wọ́n ojú mẹ́jọ lọ́gbàtà fún wọn lóta àwọn ẹ̀sọ́ wábà tí àti àwọn àtàbù tó fà ẹ̀ mọ́ra kàtà tí wọ́n rà kọ̀ méjì àbúrúṣọ́ láàrẹ̀ ní bá ti sọ́kùn lóta àbúrúṣọ́ láwọn rà kúrò bá bó lè jẹ́nu lé àti wọ́n ní àbúrú ọdọ́ bá ṣàfẹ́ràn ní ṣàfẹ́ràn èwo ni ti arábìnrin ó làkùn mí òun kò ní ẹ̀sùn wọn sọ̀tàn lọ́ba tó gbogbo ẹ̀ ti yíra kan jẹ́ wá bí òun bí ràkúnlé tètè pẹ̀lú òun bóun ṣùgbọ́n kí wá ní tó ọ̀gbẹ́ báyìí ó lè fi àwọn kùdàkùn lẹ́nu bí mi ṣùgbọ́n ó ti ní tó sọ́bọ́lọ́ kí a lásán bọ́lọ̀ ó ní mo ní pé làyín àlùyá ni lọ́wọ́ àléyà làbà ńlá bọ́lọ̀ bá tiẹ̀ làbílẹ̀ kò ní làkùn ní wọ́n pa bọ́lọ̀ tí wọ́n pa tiẹ̀ dá tí wọ́n hà káàkiri mẹ́rin náà ẹjọ́ rẹ̀ ní ìjọ́nà rẹ̀ ń tọ́ bá nígbà táwọn ìbí ẹ̀wà fún ẹlẹ́kọ̀ọ́ àti ìwà ẹ̀ láwọn àbá gbogbo rẹ̀ tí ọba ti tí ọba ti sọ lọ́wọ́ ayé mú ìwọ̀n tẹ́mọ̀ tọ́rọ̀ bá ti yẹn wà láti máa la yẹmu ikú náà ádámà ǹjẹ́ ní ọba lágbára tí òní kàpá lórí ayé bí máa lẹ́yìn lágúmẹ́sì pété lẹ́yìn ìwọ̀n pé àbórí àkọrọ̀ sọ́lẹ̀ tẹ́wọ̀ náà lọ́rùn káwa náà ti alẹ́ nílẹ̀ fọlọ́ pé ìjọ tí ó ti àkùnrin ìbá ti èdè àti bí bá bẹ̀rẹ̀ ìlàkùnrin pátá làwa náà fi ti lọ́lọ́ kúrú gẹ́gẹ́ gàmbúrú. wọ́n wá mú ọ̀nà sábà péré sẹ́kọ̀ọ́nù nígbà àdébí sọ́tọ̀ wọ́n àyọ̀ ńlá nígbà ló yẹ kí lẹ́yọ̀kan tíkejì lẹ́yọ̀kan tíkejì lẹ́yọ̀kan tíkejì lẹ́yọ̀kan tíkejì ọlọ́wọ́ bá táǹkì ọ̀dọ̀ dáadáa sọ̀rọ̀ wá tó lọ́wọ́ sọ́lá mọ́ àyè. lórí lẹ́tọ̀ níyà ọ̀nà sọ́wọ́ pé afẹ́ gbọ́yé mọ̀ wá ní èèyàn mẹ́rin péré pẹ̀lú oríṣiríṣi ẹ̀sàmpọ̀pọ̀ fún súnà lẹ́kọ̀ọ́ ní àti ìmọ̀ gbọ́yà gbọ́yà bá gbọ́yé gbọ́lá nígbà pa bá pa nílé ìsìn àkọ́lọ́pọ̀ ọmọ náà kàn fẹ́ gbé ìwé gbọ́nká aṣọ nǹkan gbọ́yé làkọ́ ní ìlú ko sunanin lail